now bàbá tí wàá gbọ́ yóò mọ jẹ́ ìpalẹ̀mọ́ kalẹ̀ fún tèmi ń rò wípé yóò jẹ́ challenge ònkálukú ronú pé ha ọlọ́mọ̀sánú wa sẹ́kẹ̀tì pàrọ̀ kan fara nàgí lásán àwọn afẹ́ ti ara eléyìí rọ àwọn asiratul mustaqim àtàwọn lájọlájọ ẹ̀sìn míì ẹ dákun ẹ bá bá wa ṣe tírénì fáwọn ìmáàmù wa jùlọ àwọn ìmáàmù rà ti bí ẹ máa bá wa pè wọ́n ṣàkíyèsí wípé ìjẹ́ imam àwọn òròyìn kan bẹ tó gbọdọ̀ pé lára wọn. ẹlòmíì ó ti gbàgbé zakiru ẹ bá wọn lé. ìmọ̀ tó jẹ òun náà tó jẹ ẹsẹ̀ tótọ̀ òun gbé lòun náà ń gbé òun jẹ́ ìmọ̀ọ́mù òun wà fún òde ìkómà òun wà fún òde ìyàwó òun wà fún fìdáhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò mọ̀ pé òun lójúṣe kan tó ń fáwọn jàmá tó ń gbọdọ̀ mójútó òun wọn kó ọmọ ṣe kẹ́lẹ́mà lẹ́yìn òun fún wọn kóun náà tó tún ẹnu rẹ̀ ṣe kó mọ̀ kùránì ká kó túbọ̀ mọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀mọ̀ wọn mójúṣe wọn ẹni pé láwọn schools káàkiri ẹni tí ń kọ́ English ẹni tí ń kọ́ mathematics ẹni tí ń kọ́ àwọn oríṣiríṣi míì wọ́n ní tírénì tí wọ́n ń ṣe fún wọn náà tí ọmọ rán wọn létí tó ti gbàgbé ìmọ̀mù ò nírú ẹ̀ yóò dùn mọ́ mi gan tó bá gbọ́ tẹ̀ bá pè ìpè ní ẹ dákun wọn ní kí á pàdé níbi báyìí láti jọ fomi jó ọ̀rọ̀ jómi tó ro sọ fáwọn èèyàn àwa náà àwa náà ní eh, alọ́kọ́sì kan alọ́tírẹ́nì kan tó bá wá débẹ̀ tẹ́ bá ń rẹ bẹ́ẹ̀ ní kóhun náà tiẹ̀ sọ̀rọ̀ lórí ìṣòro tí ń kojú rẹ̀ á jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ nǹkan ó túbọ̀ tẹ̀síwájú ó tó kí bá ṣe ń lè lọ ní kò dá o àti pé ní eléyìí pé kí ìyẹn ló jẹ́ ń sọ wípé kírú wá sí yìí ìgbà yóò tán bá plé rẹ̀ láwọn orí rédíò sí wa kó máa jẹ́ bí ìmúra kalẹ̀ dé kí àwọn mùsùlùmí ká ní tírẹ́nì tá a máa ṣe fáwọn ìmáàmù wa. káyọ̀ ìrànlẹ́ na táwọn máa ṣe fún wa ẹ̀yin sọ́tò mùsàkìm ẹ̀yin náà kò yọ yín lẹ̀ o ẹ fi sílẹ̀ tó yín o àwọn díìnù díìnù gbogbo míì káwọn náà gbìyànjú ẹ o àwọn àfáà ṣe tán ṣùgbọ́n ẹ kọ́ àwọn fún wa á ràn wọn létí àwọn ojúṣe wọn gbogbo eléyìí ara a nílò sí ni so kí ṣùgbọ́n yìí kọ́lọ́n jẹ́ wúlò fún wa kó sì wá ní àǹfààní kó tó di pé a lọ síbi ìbéèrè múlékèdè kan àwọn Dr. Abdulrahman Ahmed Ali Imam náà tó wọn sì máa mọ òkun orúkọ wọn nù tẹ̀wé wọ́n ní kéré kan láti bá wa sọ kó tó di pé a máa dáhùn ìbéèrè kíyèsí ni wípé ìjókòó tóṣù yìí January la wà yìí ìjókòó ti february pẹ̀lú ògùn ọlọ́run á padà jẹ́ ká máa gbọ́ déètìgbà tí yóò bá jẹ́ ṣe mọ̀ pé ńgbà ti ṣe asuratul musakim lọ́sẹ̀ yìí àádábàyánu láti lọ́kàn ní oṣù tó ń bọ̀ tí ṣe february ìgbà wo náà wà jẹ́ àjẹká máa gbọ́ pẹ̀lú ògùn ọlọ́run bàbá sì wò ó pé ah tẹ́tà àwọn oní àwọn yẹn ti ń sọ lábẹ́lẹ̀ wọ́n ní ìbò náà ni bí táwọn oníbò yorùbá sì ṣèdí lọ́wọ́ ni fún ẹ pé abàṣọ di máàcì náà ni bí ọba sàṣe jẹ abẹ́lẹ̀ nǹkan kọjọ kọ́kọ́ wa máa ṣe fífi ọlọ́kàn balẹ̀ kó má fàbúrú ṣe ẹnìkankan nínú wa ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run náà. bisimilahi rahman rahim ní ìṣẹ́jú méjì fẹ́rẹ́ inṣàlá ìpàdé ní sheikh abdulmumin àkíyèsí tí mo fẹ́ pè mo sọ lẹ́kọ̀ọ́ méjì mi níbi ìjókòó sheikh sheikh imran abdulmajid eleha ṣùgbọ́n chairman wa dr akolide osinde professor alaro àwọn wà ń bẹ̀ ń gbọ́nà lọ́hùn inú mi wá dùn pé tọ́pìkì yìí ni a tírìtì lónìí àmọ́ tí mo fẹ́ sọ chairman alábàárìkà yìí ti sọ ìdajì nínú rẹ̀ èmi fẹ́ pí òkú ẹ̀ṣà ti sí wọn tẹ́lẹ̀ ni èyí sọ fún wọn tẹ́lẹ̀ ẹ̀rù pé wọ́n ti rí i ẹni tí mo fẹ́ pm sí wọn ṣe rí kọ́ọ̀sì fáwọn imam àníjì ẹ̀ pm fáwọn imam markazi imam ahmed islami tọ̀dọ̀ tèmi àti ṣeré bí ẹ̀mẹ̀jì bí ẹ̀mẹ̀ta dọ̀dọ̀ pọfẹsọ aláró àwọn náà ti ṣeré ìtìhádù àwọn ọmọ akẹ́kọ̀ọ́jáde ilẹ̀ lárúbáwá ti ilẹ̀ eh, kwara branch ti eh, eh, akọ́kọ̀ọ́jáde saudi tí chairman wa náà dr akóredé náà tó ní chairman wa àti sẹ́ẹ̀rì ìgbà tá a sì ṣe é yẹn àti àwọn bàbá wa ku ọlọ́dàkùnjẹ́ àrí wọn imam bashir hafizahullah níjọ́ tá à ń ṣe ìparí wọ́n sì wá gbogbo àwọn imam inú wọn sì dùn ebi tẹ́ dá wọn lámọ̀ràn fún chairman wa àwọn náà wọ́n pàṣẹ fáwọn àwọn siratul mustaqim gbogbo àti àṣírí pé tìhábì náà ni ó bá sì lè pé ti ọ̀dọ̀ pòfẹ́sọ aláró náà ni ẹ dákun bí mo ti sọ lẹ́kọ̀ọ́ nìwọ̀n o pé a nídìí sẹ́mínà yìí bóyá tó bá pè kíní ìta ní gbogbo ilẹ̀ Yorùbá ni ẹnu tẹ́mi tí wọ́n dá alámọ̀ràn ni pé ẹ̀yin àfa wa a nídìí kẹsì tíra fún tírénì yẹn mọ̀lẹ́kíra tí ó mọ̀ níwọ̀n tí èmi ń sí pé tíra Saudi ni tíra Áfíríkà táàsì lè jáde nínú àwọn tíra Màlìkíyà gbogbo sínú parí síbi ọ̀dọ̀ àwọn mazahid tí àwọn táàmù wa nínú àwọn masọ́dúrù Màlìkíyà náà ni pé ń tàṣọ yìí ó wà nù tíra Màlìkí báyìí ó wà nù báyìí ó wà nù táwọn bàbá ìyẹn pé tíra táwọn bàbá wa ń lò ń lẹ́yìn níbi rẹ̀ chairman so ìgbà tí yóò bá wá já sí àti ọ̀nà tí ó bá já sí ẹ̀dá àgbọ̀yá kárùn pẹ̀lú asiratu mustaqim àbí ìtìhádù ìfẹ̀lójú saudiya wọ́n sì dé ọ̀dọ̀ pọ́ọ̀fù náà ní àbíbi tí ó bá já sí bóyá tó máa ti pílè kínní ìta ní ìlú ìbá tó tó pílè rẹ̀ tán ẹ ti kọ àwọn àti àwọn kò bá pọ́ọ̀fù pọ́fẹ́sọ alárẹ́wọ̀sẹ̀ márùn-ún fi kọ́ ó yìí bàbá tó ṣe wá sí náà ni èyí tó kọ wáyé ó ní gbogbo nǹkan tó yẹ kárí lọ́dọ̀ imam ká sọ ibi tó wà ká sọ ibi tó wà wọ́n mọ̀ nìyẹn tíra òkè náà ni tíra lẹ́yìn náà ni subhanaka lahum. ọlọ́run kò bá wa san àwọn afáwà lẹ́sàn dáadáa ah, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí wọ́n mú wá àwọn the rat pack lẹ́sọ̀ ọdún kan ó ti wà ń kalẹ̀ ó ti wà nílẹ̀ oṣù méjìlá tí wọ́n bá mú ẹ̀yọ̀ kan nínú oṣù méjìlá ẹ̀ tí wọ́n mú tóṣù kan pé ó dà tóṣù yìí o tírénì fáwọn ìmáàmù ní ọ̀pọ̀lọpọ̀ ààyè nílùú táwọn bá gbé sí náà làwọn ò fi ṣe bóyá tí ìtẹ́sọ̀nù mo ní kí n ó lè wá jẹ́ sẹ́mínà ẹjọ́ méjì tí ò ní jẹ́jọ́ kan kọ́dà àfa rẹ́dí àti wá sùn lùtẹ́ bá pè wọ́n sí ṣẹ̀gbọ́n àfa náà wá sẹ́yìn báyìí nísìn ọlọ́run kan àárọ̀ ọlọ́ọ̀lọ́kù báyìí nísìn agbára ọlọ́run ọlọ́run pé ẹsẹ̀ sì pé dáadáa níjòkó tòní ṣẹ́ṣà ni ẹ rí i pé àwọn àfáà náà pé báyìí tẹ́lẹ̀ ń da sí náà nù ẹ dákun báwọn àfáà sì wá fẹ́ ṣiṣẹ́ yẹ ẹ má jẹ́ ọpẹ́ kọ́sà jẹ́ ti oṣù kan nínú oṣù méjìlá tẹ̀ ti máa ṣe kalẹ̀ yóò sì jẹ́ bí ijọ́ méjì <clears throat> fáwọn ìmáàmù yìí kọ́lọ́n kò ṣe ní rọrùn kọ́lọ́n kò bá gbà ní ẹ̀sìn. dókítà èmi gẹ́gẹ́ di pé àfikẹ́ mú mi pẹ̀lú iṣẹ́ mi kọ́lọ́n dáhùn kò bá sẹ́yìn lẹ́sàn-án àdá iṣẹ́ sì pọ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́n àyẹ̀rò pé ètè ìdánudógan tọ́lá àwọn nǹkan mí àwọn kéèsì kan bẹ ń kọ́ọ̀tù lọ́wọ́ ní lérí ọ̀rọ̀ máàmù tó ń gbóná fẹlifẹli ní kọ́ọ̀tù lọ́wọ́ kọ́dà hàámà míì ní kọ́ọ̀tù lọ́wọ́ nísìn nílùú míì tí wọ́n yìí sọ wọn pé ẹ má gbọ́rọ̀ ìlọ kọ́ọ̀tù ẹ má gbọ́rọ̀ ń bẹ kọ́ọ̀tù lọ́wọ́ nísìn nílùú kan náà ni ilé wọn náà ni wọ́n máa jẹ́ wọ́n sì láwọn ọjọ́ gbà fúnra wọn ẹni oníwé mọ̀jọ́rí lọ ẹ gbà bẹ́ẹ̀ rọ alhamdulilayi ọkọ ni pé èsì eh, rẹ̀ náà ti wà nù tá a ti sọ nípa pé tó bá jẹ́ pé gbogbo olúwa kọ̀ọ̀kan làwọn náà bá ti mójútó ń tọ́yẹ ká mójútó kó tó di pé àwọn wàhálà ń ṣẹlẹ̀ àti rí ojútùú sí àwọn wàhálà yóò máa wá ní rọrùn torí Yorùbá ní ìgbà àjò káàrí ìkànnà tó bá jẹ́ pé àwọn kọ̀ọ̀kan wà jẹ́ pé àwọn mójútóró ẹ̀sìn nínú ìlú kọ̀ọ̀kan àwọn gan-an ni wọ́n máa fi tì sí lọ́dọ̀ tá a lẹ ẹni tó yẹ kó ṣe ìmáàmù. ṣùgbọ́n ìmáàmù tá a jẹ ní kóòtù tá a sì máa ń pé kóòtù yìí báyìí àwọn òye ṣe òfin ọlọ́run wọn fi ń dájọ́ tòbó ni lè máàmù náà ṣe ṣe ìmáàmù pẹ̀lú ìfọkànbalẹ̀ kò dájú pé yóò rí ṣe tó bá wá jẹ́ pé kóòtù ṣẹ̀rí àbáni téèyàn méjì ń jà sí ipò tá a sì ní bẹ́nu kò tọ́tọ́ pé kí wọ́n tọrọ kò sí tó burú lábẹ́ òfin ọlọ́nkan kó lọ sí kóòtù lópin ìgbà tó bá ti pé kóòtù yẹn ṣẹ̀rí àná ló náà fi yanjú ẹ̀ àmọ́ pẹ̀lú pé kóòtù man-made law ni wọ́n fi yanjú ẹ̀ fún wa lórí ìta ni ó ti wájú wa nídìí ẹ̀sìn wa à kò lè ṣiṣẹ́ tó bá dé mọ́ṣáláṣí o tó bá padà dé láti kóòtù tó dénú mọ́ṣáláṣí ò ní rí lè má mú yẹn sí ilé ìjábọ̀ ti jẹ. wọ́n ní tàbá wà lẹ́yìn ìmáàmù ipe àwọn kan láka fatia àwọn kan là ní kà pé wọ́n ní ẹni tí ò bá ké fatia kò ní ìrun bàbá wà ní ẹ̀yìn imam ṣé tí màmú sì ń kéwu jákè ṣé àka fatia ni àbá ní kà ni pé ẹlọ́kọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì kọ́dà ààrẹ lòmíì sọ pé àgbà àfáà ni nínú ẹ̀sìn yìí bí wọ́n bá wá ń kírun ó dáwọ́lẹ̀ àwọn èèyàn máa wá sọ pé ẹ̀yin tẹ́ ń káwọ́ ayé àníṣe wàhálà lẹ́ ń dálẹ̀ àgbà fàlẹ́ nìyí nínú sìláàmù níṣe àwọn ni wọ́n ń káwọ́lẹ̀ táwọn káwọ́ ayé àyè níṣe ọwọ́ òsì dùn wọ́n pé kí lẹ rí sí ó di méjì ìmáàmù kan nílùú kan gbé pọ́rọ̀ mọ́mù là ń yanjú ní jàmá o ìmáàmù yìí ààwẹ̀ ò tí ì pé ọgbọ̀n ó di twenty nine lọ́dún kan ó sì wọ pápá lọ ńlọlẹ́kẹ́wọ̀n yìí ó sì jáwẹ̀ àwẹ̀ àwọn aráàlú ni kò sí rósù àmúlòhùn rí nínú ìpẹ̀tẹ́ ń wí gangan sẹ́pẹ́ wo lépẹ́ ńlé yẹn olóhùn rí nínú sábì pé oṣù ti yọ ẹ̀yìn lẹ́yìn orí fọ́ yọ àfikún òun sì jáyọ lè kírun yìí ó ṣe gba pápá lọ́nà ọlọ́run dáhùn kó ṣe àmàna lágbàáyé jẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ sí kírun lágbàáyé. now ọ̀dà ẹ̀ha inṣàlá ẹ̀ kátàbí ìdóbá ni a lọ sọ́dọ̀ àwọn pòfẹ́sọ̀ Abdulrasaq Amadi Alaro lórí tàlíkù tí wọ́n fẹ́ ṣe fún àtúnṣe. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọlọ́wọ́ san àwọn ṣẹ́ẹ̀kù wa dr sharafuddin ọlọ́wọ́ san ilé kan dáadáa gbogbo wàhálà yín kí ẹ ṣe láti bá wa sọ̀rọ̀ olówó yẹ bí èyí ọlọ́wọ́n lè jọ gbé ọlọ́wọ́n jọ wúlò fáwọn tá a gbọ́ àtàwọn tí ó tún máa gbọ́ lẹ́yìn eléyìí náà. lórí ọ̀rọ̀ wọ́n ń gbé kéèsì mọ́mù lọ kóòtù tí wọ́n ti ṣàlàyé fún wa bá ti gbọ́ yìí. èmi kàn fẹ́ tanná sí àárín kan bọ́yọ́ lọ́wọ́ tàwájí. kí ló kan conventional court nípa ìmọ̀ọ́mù? torí bí èèyàn bá gbẹ́jọ́ lọ kóòtù kóòtù ò ní wá báyàn pé mẹjọ wá bófin nàìjíríà ti rínu ìwọ ló rúra rẹ lọ kóòtù àmọ́ bí tá a bára wa ní orílẹ̀-èdè yìí lónìí tèmi fẹ́ sọ nìyẹn ìwọ náà ń bi tó jókòó agbára tó o bá ní àbọ̀ mẹni tó lágbára àrùn ṣe wá títí di òní tí ń sọ̀rọ̀ yìí àfi bọ́lọ̀ ń bá sì yí padà ló kù kò sí ṣẹ̀ríà kọ̀ọ̀tún nàìjíríà tó fi gbà láyè kọ́dá sọ̀rọ̀ ìmáàmù mò ń rìpíìtì kò sí ṣẹ̀ríà kọ́ọ̀tù ọ̀fà àpìlì kan ní nàìjíríà of today tó fi gbà láyè kọ́dá sọ̀rọ̀ ìmáàmù òun lọ́fà àtẹ̀bírí pé bí tí wọ́n ń gbé kéèsì ìmáàmù lọ òní high court torí pé wọ́n ti ṣe kéèsì kan tó dé supreme court bẹ́ẹ̀ tí supreme court nàìjíríà sì ti ní sẹ̀ríà court ń ta àrùn ọ lọ́lọ́ ṣe kí ni lọ́lọ́ dá sí. àwọn tó ní wọ́n ń pè ní jurisdiction wọ́n lẹ́ni ó ní jurisdiction ru ẹjọ́ báyìí òun ní kí ni high court bọ́tí bó wàhálà yìí wà. nígbà wọn dá sẹ̀ríà court of appeal kalẹ̀ nàìjíríà àìdíà tí wọ́n ní ni pé wọ́n ka sẹ̀ríà kọ̀ọ̀tù kún customary law wípé ẹ̀yìn kan ní kọ́sítọ́ọ̀mù tìyín tọrọ náà ibi táwọn mùsùlùmí rí gbà wọlé ń jọ nù wípé àṣẹ ìbò ní common law àwa náà ní kíni àṣà tiwa ọ̀nà ibi tọ́lọ̀ ní àwọn orí gbà wọlé tí sẹ̀ríà fi wọnú constitution Nàìjíríà unfortunately àwọn tí wọ́n wá sòfin yìí kálímà méjì náà wọ́n fi bọnú rẹ̀ tí ń dá wàhálà alẹ́ dòní. tẹ́ bá wo òfin tó establish gbogbo customary court of appeal ní nàìjíríà ní ti ń bẹ́ẹ̀ ni pé customary court tó lè gbọ́ gbogbo ẹjọ́ gbogbo gíní tó bá ti ṣe pé ó ní í ṣe pẹ̀lú custom ó ní í ṣe pẹ̀lú àṣà ìyẹn ni pé bí àwọn ìlú kan bá ní ìmáàmù àbíùn imam olórí ẹ̀sìn tàwọn bóyá olóògbó ni bóyá nkankan tí wọ́n bá ti ní nọ́ àṣà tàwọn ni kọ́dà ìjọba ò ní pé wọ́n ó gbé e lọ high court unfortunately ń gbà wọn débi ti sẹ̀ríà kóòtù wọ́n ní sẹ̀ríà kóòtù náà lè dá sí gbogbo ọ̀rọ̀ tó bá ṣe pé sẹ̀ríà ni ó ní àmọ́ gbọ́dọ̀ jẹ́ personal law islamic personal law òun lọ́jọ́ jẹ́ pé ntí ọba ti jẹ́ pé nǹkan pé personal ni ọfẹ́ kọ́kọ́ ọfẹ́ lọ́kọ́ ọmọ tí wọ́n bí ń gba àwọn wọn mọ̀ yìí ni ọmọ gbé bọ́ba ti yẹ lẹ́yìn eléyìí hùn àkọ́tún nàìjíríà ò lè dá sí nǹkan a ti ẹ gbọ́ sọ́kàn tí a gbìyànjú láìpẹ́ yìí tó ti forí sápá ó ti fi sápá o ó ti fi sàn tọ̀. ntí n tíra láti sọ ni pé ibi pírọ́blẹ́mù nàìjíríà wà òun ni kí wọ́n yọ personal law and the problem is kìí sòfin kékeré lọ́wọ́ àánú ẹ̀ constitution nàìjíríà lọ́wọ́ àánú ẹ̀ kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe nàìjíríà lónìí àfihàn tí ọlọ́run bá ní ká rí pásánà lọ yíyọ láti rí ẹjẹ sọ tí ọ̀kan nú àwọn tí àfọ̀rọ̀ yìí lọ láìpẹ́ ìbádàkọ wọn bọ̀tà àsìkò òṣèlú làwà yìí bọ̀tọ̀ sọ̀rọ̀ dáadáa ó ní ká má dààmú ara wa bóyá ká máa retí bí wọ́n bá dìbò wọ̀nyí tán olóṣèlú àgbà náà ìbádàkọ ẹ̀ nísìnyí ká má dàá ó ní táwa mùsùlùmí lè ṣe ni pé kábà gẹ́yìn pẹ̀lú àwọn míì láwọn ìlú míì precisely àwọn ilẹ̀ ibo àwọn ibo náà nídìí kí wọn ó yí nǹkan kan nu constitution nàìjíríà kò sí tí wọn ń wá nàìjíríà lónìí tó kọjá pé gbogbo geopolitical zone nàìjíríà ló stéètì mẹ́fà mẹ́fà àfi bó àfi ilẹ̀ ibo nìkan márùn péré làwọn ní kò sí ti ń dun àwọn náà táwọn náà ń wá pé ẹ yí constitution yí padà kọ́ bá favour àwa náà tí gbogbo àwa mùsùlùmí mùsùlùmí north west north east south west adimelo adimẹta tá a bá rí ara south east tá a bá rí wọn fà mára adimelo torí pé ẹ lè yí nǹkan kan nu constitution àfi kẹ ní two third majority torí gbogbo eléyìí là máa ń wí pé a nídìí àwọn èèyàn wa ń bẹ́ẹ̀ kò sí ní tá a lè wí níbí àbí mọ́sálásí ká tó lè yí a gbọ́dọ̀ rí ìdá méjì nínú kínní nínú ọ̀dà mẹ́ta ẹnì yìí ní ká máa retí ìgbà wọn bọ́yá báwa mẹ́rẹ̀ẹ̀rin yìí bá papọ̀ á sọ fáwọn le pé àwa náà pẹ̀lú yín mẹ́fà wọ́n sọ ti yín náà di mẹ́fà àmẹ́ báwa náà ni káwá sọ sẹ̀rí àdín tí ò gbọ́dọ̀ dá sí nǹkan kan àfi ń lọ́kọ ń kọkọ ń bọ́lọ́mọ́ máa gbé nǹkan kan again kìí ṣe pé bí àwọn tí ń kọ̀dá kí wọ́n já àmọ́ bí wọ́n bá já dọ̀la tó báyìí pé kóòtù ni ó yanjú ẹ̀ ibi ni wọ́n máa gbé lọ náà nù àfi tọ́lọ́ ń bá sànù wa. asalaamu alaykum. ọlọ́kùnrin bá a sọ yín ní ẹ̀sán dáadáa ah, àwọn ṣéèkì ó dà kún un béèrè tí a béèrè الحمد لله أما زي صلاة لين إمام لو صلوات تاتي ما كاكيو جاجي إنه أقول مكو لوريتي أو أمامو àwọn náà kà fatiha tó bá sì jẹ́ pé rákà alákòókò àtẹlẹ́kejì ni á tún kà nǹkankan lé báyà súra àbí àyọkà nínú àwọn àyà kò sí ìyapa lórí eléyìí ibi tí ìyapa wà ó níbi tá à ń bá ti ń ka kí ó sókè kí ẹ di sọláàtù fẹjọ àti sọláàtù magrib àti sọláàtù ìṣá nínú rákà méjì àkọ́kọ́ magrib àti ìṣá bákan náà sọláàtù jùmọ̀à ǹjẹ́ àkàkí ó àbá ní kàkí ó nígbà tí àwọn tó pọ̀ táwọn sọ pé àní kàkí ó ara àwọn kan tán sọ pé àkàkí ó gẹ́gẹ́ bí àkà suratul fatiha gẹ́gẹ́ bí alimami shafi'i rahimahullah àti ahmed ibn hanbal àwọn sọ pé a ka suratul fatiha tó eléyìí náà ní táwọn náà sàlẹ̀ sàpẹ́ ka fatiha nínú raka alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì nínú àwọn sọ̀làwátì tá à ń ti ka kí o sókè fatiha nìkan láì jẹ́ pé ka súra lé lórí nítorí hadithi Ubadah ibn Samit radiyallahu anhu ó lè ṣe sọ̀láàtì pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam sọ̀láàtù alfajr anabi sallallahu alayhi wa sallam gbọ́ pàǹkà kí ó lẹ́yìn òun òní la'allakum taqra'una khalfa imamikum tí èsì pé ẹ máa ka kí ó lẹ́yìn lè má mú yín wọ́n ní hazzan ya rasulallah bẹ́ẹ̀ ni àsúríkà ìrìn ànábì sallallahu alayhi wa sallam òní la taf'alu illa bi ummil kitab fa innahu la salata liman lam yaqra' biha ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àfi fatiha nìkan kò sí sọlá àtúfẹ́ni tí ò bá ké fatiha. àdéhìí tó dàbí ìgbà tó takò tí wọ́n látọ̀dọ̀ Abu Hurairah رضي الله عنه، nàbí sallallahu alaihi wasallam sọ pé ma li unaza'u القرآن quran ديت ló dé tẹ̀ ń تو al-Qur'an gbà má mi lẹ́nu. tó Abu Hurairah ni lẹ́yìn rẹ̀ àwọn èèyàn tún ka kí ó má lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam kò sẹ́rìí ń bẹ̀ nítorí pé ẹ̀ ń lọ al-Qur'an gbà má mi lẹ́nu ntó lè ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àwọn náà ń kà sókè kí bá nàbì sallallahu alaihi náà ṣe ń kà sókè a sì máa ń ka kí ó sókè tí wọn náà máa ń kà sókè yóò di pé yàn ẹnìkan lọ́gbà má ẹnìkan lẹ́nu kólú ọlọ́ọ̀ ó lè di lẹ́nu nígbà tí wọ́n bá dé kéèyàn ọma ní téèyàn ń ké precisely torí di eléyìí gbóò láti wá máa ké àwọn lè mọ́mú aláṣẹ sọ pé wọ́n yí àánú bàjẹ́ yìí tó gbóò láti fẹ́ ṣe sọ fún wa wọ́n ní anábì máa ń nínú sọ́dà ó ní méjì tó máa ń dákẹ́ nígbà tó bá bẹ̀rẹ̀ tí máa ń ṣe dùá olùsèftà ó máa ń dákẹ́ nígbà tó bá ka kí ó tán kó tó di kpórùkpórù ó máa ń dákẹ́ tó dídákẹ́ yẹn ó yẹ kí àwọn imam ara ẹni tó ń sọ pé tírénì ò ṣe tírénì tó tí imam náà bá máa bẹ́ẹ̀ ní kìí ságídí iná fi ń ṣe imam tọrọ adákẹ́ díẹ̀ lẹ́yìn tó ka kí ó tán kó tó rúkú ó tó àwọn aláti ka fati àtúntò káwọn sọ àbá sọ pé a máa ń súré kàní anábì ó bá wọn wí lórí eléyìí tó eléyìí jẹba torí ẹ̀ kàkí fatiha lẹ́yìn imam níbẹ̀ yẹn kò sùn tó burú bẹ́ẹ̀. wọ́n ní àwọn kan wọ́n sọ pé àwọn olùmọ̀ńlá ni wọ́n nínú ẹ̀sìn yìí báyìí wọ́n sì ń ṣe sọlá tí wọ́n ń dáwọ́lẹ̀ gbóòlẹ̀ tún fẹ́ sọ tiwọn sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe wà ní mọ́tàbí imam malik kíkẹ́ kí wọ́n dáwọ́lẹ̀ wọ́n á gbọ́dọ̀ káwọ́ gbéra lẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ gbọ̀kúsà rọwọ́ rẹ̀ lẹ́ni tó ṣe pọ́rọ̀ gbọ̀kú sárọ́wọ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé rìwáyà oríṣi mẹ́ta ló wá lọ́dọ̀ imam malik rahimahullah nípa kákáwọléra wọn nínú sọlẹ̀ ṣé súnà ní ní gbogbo ìgbà àbí súnà ní nínú náfìlà yàtọ̀ sí ìtọ́jú ọ̀ràn yẹn àbí àti ẹ̀fẹ́ rárá tó èyí tí súnà tọ́ka sí ni pé a máa káwọléra wọn gẹ́gẹ́ bí Wa'il ibn Hujr radiyallahu anhu bó ti ṣe sọ ó ní wọn ò rí ànábì sallallahu àyàfi kọjá pé gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì wọn à rí nídùúró nínú sọ́lá àfi kọjá pé gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì torí ẹ̀ kó sì gbé láyà rẹ̀ eléyìí náà fi hàn yí pé ẹni tó dáwọ́ lẹ̀hùn sọ́lá ti rọ̀ bàjẹ́ o àmọ́ ó dunra rẹ̀ ńláda àsìmọ̀kọ́ àwọn màlìkí àgbà tí ọ̀sẹ́ rì ó dunra rẹ̀ ní ládàá ṣíṣe ìtọ́jẹ́ súnà níbẹ̀ yẹn so a rí i pé ńgbà tí àwọn náà tí ò sẹ́rí kan pàtó tó sọ pé ẹ dáwọ́ lẹ̀ nǹkan táwọn ṣe ni pé hadithu almusi usolẹ́tò ẹni tó ṣe àṣìṣe nínú sọlẹ́tì rẹ̀ yẹn làwọn fi sẹ̀rí pé wọ́n dákọ̀ káwọ́ ra wọn bẹ̀ a sì mọ̀ pé adamu dikiri laysa dikiran lil adam wọn wí kò túmọ̀ sí wọn sọ pé ẹ gbọ́dọ̀ sí torí pé nínú òfin ṣẹ̀ríya kì í ṣe gbogbo tó ní ṣe pẹ̀lú so àwọn nǹkan mi àwọn nǹkan mi àwọn nǹkan mi inú àdìsí mi là ń ti rí torí àwọn olùmọ̀ sọ pé gbogbo nǹkan arkan ni wọ́n sọ nínú àdìsí yẹn bó tilẹ̀ jẹ́ pé jalsatul istiraha ọwọ́ nù rìwáyà àdìsí yẹn kan a sì mọ̀ pé jalsatul istiraha kò sí nínú tó jẹ́ rukunun fi sọlẹ̀. tọ́ ẹ lọ́dọ̀ apá kan nínú àwọn tó jẹ́ pé àwọn tẹ̀lé madahib àti pé tó wà nù madahib làwọn gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí àwọn ń pè ní ni wọ́n máa ń pè ní sọ̀dà àwọn máa pè ní tá ti tọ́ka sí pé súnà ni. wọ́n ní ìmáàmù tó jẹ́ ìmáàmù ìlú kan tó jẹ́ pé kí tó parí ti kó àwọn èèyàn lọ sí ẹ̀yìn ìlú láti lọ sí sọ̀láàtù kí ló dé ó nítorí pé ìsáàbì fi pé òní lọ́gbọ́dọ̀ jọjọ́ ọdún bó láti fẹ́ ṣètìrú ìmáàmù yẹn sí ìfẹ́ ẹnu nìyẹn wọ́n yìí fìfẹ́ ẹnu ṣe ìmáàmù wọ́n yìí sì Imam? ẹnu jẹ ìmáàmù ìmọ̀nà máa fi ń dépò ìmáàmù ẹni tí ò ní mà tó bá ti jẹ́pọ̀ náà lábá fi tì sí lọ́dọ̀ pé kọ́ máa fà wá ká yóò fà wá lọ bí tí ọ̀dà lẹ́yìn náà ẹni jẹ́ pé ìmọ̀ ìsáàbì ní gbé ká sẹ́rù eléyìí yẹ kó jẹ ìmáàmù nítorí látara rẹ̀ قل لا يعلم من في السماوات والأرض الغيبة إلا الله وقبلتين بأنه سمعت لك وسنتم من تقوى منها في الله رب العالمين بكنا أما كوي فانو لا وما في بر رمضان قاعدة أنك بيكو كنت أبا في فانو بر فانو لا في قارية nítorí pé ńgbà tí ru ìmáàmù yẹn bẹ̀rẹ̀ Ramadan kò dúró de wọn rọ́ṣù ìsáàbì náà ló fi bẹ̀rẹ̀ tẹ́ bá ṣèwádìí ẹ̀ pé bẹ́ẹ̀ ni kí a lè fẹ́ kó fi parí. aha kayfa ma bada'ta intahaita subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.